ọlọ́run wa àti bàbá wa tí ń bẹ ní ọ̀run ọba àwọn ọba olúwa àwọn olúwa àṣekánmákù oníbú ọrẹ adúpẹ́ fún àkókò tí a wà yìí tí ń ṣe àkókò ààwẹ̀ ayìyàn ológo ọlọ́run ìmísí ẹgbà ọpẹ́ wa à ń lọ láti gbọ́ ọ̀rọ̀ mímọ́ rẹ ọlọ́run ìjìnlẹ̀ wá bá wa sọ ọ̀rọ̀ rẹ etí ìgbọ́ àti àyàgbá ṣe ẹgbẹ́ ìwọ ẹnìkọ̀ọ̀kan wa ògo ni fún orúkọ rẹ jésù olúwa wa mo ké àwa ọmọ ọlọ́run tá a wà ní àkókò àwẹ̀ yìí mo gbàdúrà lórúkọ ti jésù kristi ìrànlọ́wọ́ àti òkè wá nínú ìrìn àjò àwẹ̀ yìí ọlọ́run yóò ràn sí wa ọ̀rọ̀ ọlọ́run tí mo mú tọ̀ wá wá lónìí ni wípé ìdánilójú fún ààbò ìdánilójú fún ààbò ká bá wo ìwé mímọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe ìwé orin dáfídì orí ninety one ẹsẹ̀ ìkẹrin ó kà báyìí pé yóò sì fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni àwa yóò sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ yóò sì ṣe asà àti àpáta wa ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òro tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán gọ́gọ́ tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri nínú òkùnkùn praise the lord ààbò tó dájú ń bẹ lọ́dọ̀ jésù ààbò tó jẹ́ wípé apá oṣó àti àjẹ́ kò lè borí rẹ̀ bíbélì sọ fún wa nínú ìwé òwe orí etí ẹsẹ̀ ìkẹwàá ó ní orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá wọnú ó sì yè mo pé àkókò yìí pé àwa ọmọ ọlọ́run nínú ìrìn àjò yìí ààbò ń bẹ lọ́dọ̀ jésù ààbò tó ju ààbò lọ níwọ̀n ìgbà tá a bá ké tá a bá fi gbogbo ayé wa rọ̀ mọ́ mo gbàgbọ́ nínú ọlọ́run wípé ọlọ́run tó fi ààbò mú wa wọnú ìrìn àjò ọdún 2023 yìí fún gbogbo etí tó ń gbọ́ mi mo gbàdúrà lórúkọ jésù ò ní fi ẹkún parí ọdún yìí ààbò tó ju ààbò lọ wà lọ́dọ̀ jésù kristi ẹ jẹ́ ká wo ẹdìyẹ ẹ jẹ́ ká wo àṣà ẹ jẹ́ ká wo ọmọ ẹdìyẹ tí àṣà bá ń bọ̀ tí ìyá rẹ̀ bá fi ààbò bo àwọn ọmọ ẹdìyẹ kò sí àṣà kan tó lè kọjú ìjà sí ẹdìyẹ náà nítorí wípé ó fi ààbò bò wọ́n ni bíbélì sọ fún wa nínú ìwé òwe orí kẹta ẹsẹ̀ twenty three sí ẹsẹ̀ twenty six ó kà báyìí pé ó ní nígbà tí ìwọ bá rìn ní ọ̀nà rẹ ní àìléwu kì yóò ṣe ìwọ kì yóò sì fi ẹsẹ̀ kọ nígbà tí o bá dùbúlẹ̀ ní àìléwu nítòótọ́ èmi olúwa tí ń jẹ́ ọlọ́run wọn ò máa ṣe ààbò lórí ayé rẹ ìgbà tí ènìyàn bá sùn ọlọ́run láláàbò wa mo gbàdúrà lórúkọ jésù oore ọ̀fẹ́ tá ò fi dúró nú ọlọ́run olúwa yóò gbé wọ̀ wá mo sì fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa tó mú kí ètò iṣẹ́ ìránṣẹ́ yìí wáyé bàbá wa kábíyèsí aláyéwúwà ọba adédàpọ̀ adéwálé tẹ́jú oṣó àti bàbá wa olóyè baálẹ̀ túnjẹ fálọlá àti màmá wa àlàbá lọ́sìn ìyá ìjọ àti ìyálóde mo gbàdúrà lórúkọ jésù kristi ọlọ́run nínú àánú rẹ̀ yóò túbọ̀ máa bá mi gbé yín ró ìbùkún àgbà ìyanu ọlọ́run nínú àánú rẹ̀ yóò darí rẹ̀ sí yín èmi ni ẹni ọ̀wọ̀ kana akíọdé kí ọlọ́run nínú àánú rẹ̀ kó bùkún ẹnìkọ̀ọ̀kan wa jésù kristi olúwa wa.